ويغفر شفاعة المسلمين بناديه Thank you. للذين وعدتهم ذلك على ضوء الكتاب حياتنا بالعز والنظر

Ọ̀pá tó tó ọ̀lọ́wọ́ ní ìfẹ́.

Mo ní bí ẹ̀kẹ́ òṣè ààrẹ pọ̀ tó èmi òní báwọn àṣẹ̀kọ́. Àní òǹkà àtàjàṣẹ́ ààrẹ pọ̀ tó èmi òní báwọn àṣẹ̀kọ́. Àní òǹkà kúta ní ààrẹ pọ̀ tó èmi òní báwọn àṣẹ̀kọ́. Mo ní bí fẹ́ ààrẹ bọ́ ní èyí òjì láwọn ẹ̀gbọ́n máa. Ètú pẹ̀lú tí ń kọ́ ààrẹ bọ́ ní èyí òjì láwọn ẹ̀gbọ́n máa. Oríṣi fún káńkọ́ ààrẹ bọ́ ní èyí òjì láwọn ẹ̀gbọ́n máa. Àti òun lè nígbà tí ààrẹ bọ́ ní. ààrẹ bọ́ ní èyí ò ní báwọn àtẹ̀kọ́. Àjùlọ náà kó máa sí ka ààrẹ bọ́ ní èyí ò ní báwọn àtẹ̀kọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí máa dáhùn náà. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل الله وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الفرد والفرد ولا أكثر في المرسلين وعلى آله وأصحابه وفي وبالمرسلين إنا نتوفى المتقين آمين إنا صراط المستقيم آمين إنا صراط المستقيم آمين هذا هو قولهم الحمد لله Àtọ̀rọ̀ ìjẹ́ àjíjẹmọ́ àlẹ́mù sọ̀rọ̀ láàrin ọ̀sẹ́lẹ̀. Àti gbogbo àwọn ará ayé àwọn ọmọ gbogbo ẹ̀mọ́ ń tẹ̀lé. Àwọn àtọ́fọ́lọ̀ òbí ní ó kí tẹ̀rẹ̀ ọmọ tẹ̀lé. Àti rẹ̀ àwọn ọ̀fẹ́ ìtọ́lọ́ ń lè tó wáyé àwọn náà tó wáyé gbogbo ẹ̀dá lọ onígbàdá ìlú Yorùbá ìjọba yóò tẹ̀ tó wáyé àbẹ̀wò àìsọ́lá ọlọ́mọ mọ́ o. ọ̀rọ̀ wa mọ́ o. Alámà mi. Wọ́n á ń lò ó náà ṣe ọ̀rọ̀ aláfíà ìjọ. Ìjọ náà lábàbí kan nígbà ìjẹ. Àbọ̀dà ìrọ̀lọ́run. Àti ọ̀dà ń sọ àti ìrìnsẹ̀ ń bọ̀ lájọ́ ìṣiṣẹ́ yìí. Àti èyí tí ẹ̀yìn ń sọ sẹ́yìn òkúrúkọ níwájú wa. Àtàwọn sẹ́yìn òkúrúkọ inú ilé wọn náà. Wọ́n ti àìníyàn òdodo àníyàn tó náà ń bọ̀ sí ti àníyàn pé ẹ̀ ẹ̀yà tó bọ̀ tó ń rí òde. Ilé amábà àjọ wọná iná ni wọ́n jẹ wá lógún. Ilé ẹ̀gbọ́n kan ti kà sí èébú tí wọ́n ń burú mi. Òbúrú ìlànà burú bí lọ́pàá wa ti ń bẹ́ẹ̀ bá mọ̀ nígbà tí ìjọba jẹ́ pé ẹ bá mọ̀ ní ẹ̀rọ wà láfẹ́ràn yìí. ọ̀rẹ́ náà tó wà ní oṣù báyìí bẹ́ẹ̀ ẹ̀rọ tó ń tààlà Bàbá jùlọ, ẹ̀jẹ̀ jẹ́ ọlọ́mọ gbé orí gbogbo abáyìí. àrùnkùnlọ àrùnkùnlọ. àbẹ̀yìntẹ̀ ti gbé ayé tí wà fà bẹ́ẹ̀ tó wọn tó lọ. so abẹ́rẹ́ yìí làbí rúrù lóògùn yìí. làbí rúrù lóògùn yìí kámájọ wọ fẹ́lá yìí kámájọ wọ fẹ́lá yìí. èyí tí wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tí ẹ̀sẹ̀ ìjọ ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ tẹwàjá ayíṣẹ́ ìdíkùnjẹ́ ìgbé ìlú ẹ̀ ìjẹ́bẹ̀rẹ̀ ayé ni kẹ́yìn lè máa ìgbà àbùkù lẹ́yìn ìgbà ilẹ̀ dáákan àbẹ́kẹ̀ dáákan ọlọ́kà wáyé Níjà náà bá ní mẹ́rin ìdájẹ́ òní. Wọ́n yẹ máa pààrọ̀ máwọn èèyàn lọ́kẹ́ lọ́nà ìdájí ẹni olùkọ́ wà. Ó ṣe fún ìgbẹ́dá níjà lè máa ọkọ̀ nípa jáwé ìrìn ìrìn ìrìn ìrìn ìrìn ìwà pẹ̀lú ya bá fi ìrìn ìrìn ìwà yóò lọ. Yóò lọ. Yóò lọ. Yàrá yàrá lọ́rọ̀ yàrá jù ní o. Ó ní ẹ ó dúkìá mélòó àwọn kan mẹ́rin ọlọ́wọ́ fẹ̀mí yìí náà onílẹ́yà kan ní bọ́bá ti dada fún bàbá náà látòdò náà ti pẹ̀lú pé bàbá ẹ̀sọ̀ pàjádà yìí náà jáde ń sọ pé ọ̀rọ̀ ìbánisẹ̀fọ́ máa ń bá Ìjọ́ ìjàmbá lórí ìfẹ́ ẹ̀kọ́ sí. Ìjọ́ ìjàmbá sí ìdí ìjàmbá. Ìjọ́ ìjàmbá sí ìdí ìjàmbá. ẹ̀kọ́ ni. Ìjọ́ ìjàmbá sí ìdí ẹ̀kọ́ ni ìjà bá òjì mẹ́ta lọ. ìjà bá òjì mẹ́ta lọ. Akọ́mọ tó ń jọ ọ̀nà ọba àdá. ni iṣẹ́ olúwa ni. Ìyẹn ni iṣẹ́ olúwa ni. Ìfẹ́ dára bí ìfẹ́ kọ́ ni, ìfẹ́ dára bí ìfẹ́ kọ́ Òṣìṣẹ́ta lọ, àwọn máa ní pé ò káwé yẹn jẹ́ sí, a rí ìṣòro ọ̀nà àpá, káàrí ìyẹn tó ní ọ̀nà ọ̀pá àpá. Ìjẹ́ olúwa ni. Ẹ má wọ Yorùbá dán. Èyí tó máa tẹ̀lé oókú lè jẹ lọ. Ìyẹn ló sọ bí wọ́n ló jẹ́ àjọ̀gà. Ṣé jálàbí ní ní fẹ́? Àwọn akùnrin kejì yẹn sọ ẹni jẹ́ jálàbí. Ó ní ní Ẹni tí ọba jẹ́ pé ọba sọ pé kì í lè rẹ̀ kọ́ wá pèsè ránṣẹ́ olúwa gbọ́jà lájà èèyàn ìtẹ́gẹ́lá bí a máa ń tẹ́ sí à ń gbọ́ pé wọ́n ń tẹ́ ìtẹ́gẹ́lá a máa ń tẹ́ iṣẹ́ tí à ń gbọ́ pé wọ́n ń tẹ́ rárá rárá tẹ́ sí bá ń gbọ́ ọ̀pẹ́ni bọ́lọ́hùn ọ̀pẹ́ni bọ́lọ́hùn àti yára bí ẹ̀ẹ́kọ̀ ẹ̀ẹ́mà pé ẹ̀bá yára bí orílẹ̀ ìwọ̀n lójò ọ̀pẹ́pá ó yára bí ó di orílẹ̀ Ọ̀tọ́pá ló jálà bí ó lẹ́rẹ̀ yẹ̀ káyìn. Ẹ àtòní pele pele ni. Bàbá wa gbàládà tí ọlọ́run mọ́lá wá nítorí nílẹ̀. Wọ́n ní àtòní pele ní pele ni pé irunṣẹ́ jálà bí irọ́ pípa ni irọ́ pípa ni irunṣẹ́ jálà bí ẹ̀mí ṣe jálà bí yọ́ tẹ̀bọ̀ yọ́ tẹ̀bọ̀ o ẹjọ́ lọ́la èmi ọ̀dẹ̀ lọ́la èmi ọ̀dẹ̀ mi lọ́la adẹ́lẹ̀ kó níbi ìranù ẹ̀yìn mọ́jára kìí ṣe náà mọ́jára kìí ṣe ọmọ ẹ̀ṣẹ̀ iná bá jí lé káwọn ń gbàdúrà gàdá àtàwọn yẹn òun ló kọ́ yẹn jẹ́ra ìgbẹ̀gàn ó burú díẹ̀ ó burú díẹ̀ ah, ẹ̀mí o ọ̀dẹ̀ gbọ́yé ah, ó bẹ́ẹ̀ni bàbá yẹn dẹ̀ pé iye ọ̀nà tí wọ́n lè gbàgbá àyàn láyé ló ń tó bá ké nílé ọ̀nà bá ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ ẹ̀jẹ̀ bá mi lọ tó kọ́. ń tẹ́lẹ̀ lẹ́yìn tá tíjọ ti wá múra rẹ̀ mọ̀ jọ wáyé o. inú tí àdábá bí ń bó sí lọ́wà. ṣé di yóò ka mọ̀kọ́ làrí yìí yóò wá ka mọ̀kọ́ tuntun nìyà kó tó wá ka mọ̀kọ́ tó àmàzá ní kó tó wá ka ọmọ ya láró ó tó wá ní kó ti di gírí nìyẹn ibi ọba pọ́ọ̀lù tí ọba jẹ́ pé ọlọ́ba darí ẹ̀ bọ́sà tọ́lọ́run àdáwò pọ́ọ̀lù bẹ̀rẹ̀ yẹn. yọ́ kálá àwọn ọmọ tí ọba sọ yé pé kóun gbára dì nǹkan ìmọ̀lẹ́ ṣẹlẹ̀ tó wọ́n gbogbo máa ń lò ó olùsílẹ̀ àlàyé. Gbogbo àwọn àbí ìyẹnlẹ̀ máa gbọ́, iná sọ wọ́n ló lè ẹ̀kọ́. Bàrá ò bá ń sá. Ọ̀rẹ́ tó dákòókò wà. Lọ́bẹ̀rẹ̀ ti gbé àwa yìí ló jà. Kádìjọ jèrè náà ni ibi wa bàjá yìí ọwá lé ní kápálẹ̀ ìlà. Tọ́lá ti ń gé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. Ìgbà ń bẹ̀rẹ̀ bàjá ti bàjá yìí ó ní di àlàyé lórí ẹ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ tẹ̀síìrì àyàtà kí lánàá àyà ẹlẹ́ẹ̀karùn-ún nínú lọ́sọ̀ọ́bà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه هي آية السيد إذ جاء الأمر فيها بالقتال وما نهى إذا انقضت الأشهر الأربعة الهرم التي حرم, حرم فيها القتل والقتال بين المسلمين والمشركين من يوم النهر إلى الآخر من ربيع الآخر على الراجح لدى المفسرين وأجلناهم فيها ففعلوا معه ما يحقق المصلحة الحربية التي ترونها من اتخاذ أهل التدابير الآتية jazakum Allahu khairan wọ́n ní àyà tí a fi yẹ àyà kò ní àyà báyìí bá sọ̀dáka ní aṣọ òyìnbó fásitì lówó ṣe dínà àyà kò ní wọ́n wàbdúró wàbdúró wàbdúró láwọn mọ̀kọ́ kúlùdàmọ̀ rọ́ọ̀fẹ́ kúlùdàmọ̀ rí bá fàyín dábúwà fọ́ọ̀mù sọ̀dáka wà àtàwọn sọ̀dáka فخلوا سبيلا وإن الله غفور رحيم آية نعم هذا أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم فإذا انسلخ الأشهر الحلم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم وحشرهم وقلنا لهم كل مرصد فإنتاهم وأقاموا الصلاة وآتوا الزكاة فضلوا سبيلهم إن الله غفور رحيم ayé ti sọ pé lóṣù èèwọ̀ sáàgbọ̀rọ̀ ìjánú ẹ̀ bá ti lè parí ẹ ń bájẹ́ lẹ́bọ ẹ̀fà wọn ìjọba ìgbà wọn ẹ mú wọn ẹ̀lẹ̀ sọ ẹ̀rú ẹ bólẹ̀ mọ́ wọn ẹ tó dì wọn tó gbogbo bí gbà àmọ́ ò jọba ti túbá jẹun jẹun tẹ́lẹ̀ yóò tàkà ẹ̀yìn sínú alẹ́ wọn dùkú dájúdájú ọlọ́run bá jẹ́ alákòóríjì tí máa ń kẹ́yìn àwọn ọdúnmọ̀ yìí ni àwọn afáwà sọ́nà yìí lórí ẹ̀ṣẹ́ áyà yìí áyà sẹ́yìn ní áyà dání tó bẹ pé kì sáàlì jáde níbẹ̀ pé marhaba kì sáàlì jáde níbẹ̀ kì sáàlì jáde níbẹ̀ ògùn jíjà ọjà sí níbẹ̀. Ìdáàdì jáde ńbẹ̀ ló já mọ̀ pé ayátọ̀sọ ìfì ni. Ìfún ẹni pé bóṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù ìwọ̀n bá ti lè kásẹ̀ ńlẹ̀. Ẹ bá jẹ́ lẹ́bọ ìjọba bíbá ẹ̀sìn kan fún inú ìjọba wù inú ìjọba inú kẹfà inú kó sì jẹ́ òkú méjì ní bẹ gbogbo ẹlẹ́bọ ti Mákà méjì ní bẹ gbogbo ẹlẹ́bọ rẹ̀ dábáwá àgbẹ̀pẹ̀ ẹlẹ́bọ bòmíì ní mẹ́ta ní tiwọn pẹ́pẹ́lẹ́bọ ìlú mi ìdí ìdílé lárúbáwá tàbí àti ìdílé mẹ́ta ní tiwọn àkọ́kọ́ ni méjì ìtàkọ́sọ ájì rẹ̀ ẹ̀pà wọn ẹ̀mú wọn ní ẹ̀rú ẹlẹ́kẹta wọn tí a bá bá yín sàdéhùn pé àwọn ọmọ san ìtàkọ́lẹ̀ ẹ̀wọ̀n alẹ̀ kọ́mọ sẹ́bọ̀ rẹ̀ kọ́mọ san ìtàkọ́lẹ̀ ẹ̀wọ̀n yìí òsì ọlọ́lọ́ náà àmọ́ ti lè lágbáwá méjì péré ni kí ìmọ̀ akọ́ dánù kí ìmọ̀ kí ọ̀lẹ̀ òun. so inú tó ti nílẹ̀ lọ́rọ̀ àwọn àlùfáà ó ní pé oṣù ìwọ̀ yẹn ó bẹ̀rẹ̀ láti jọ tá a bá ti gbóran lé yá báyìí ọjọ́ náà máa ń bẹ̀rẹ̀ nígbà yẹn ló ti wọ yẹn ló bẹ̀rẹ̀ ìyẹn yọ máa lọ bẹ́ẹ̀ tó fi di ọjọ́ kẹwàá Rabiul Akhir Rabiul Thani ọjọ́ kẹwàá rẹ̀ yóò kásẹ̀ lẹ̀ lọ́pọ̀lọpọ̀ táwọn bá wa tí wọ́n sọ̀rọ̀ àwa fún wọn ní táìmù yẹn kí alìbà rí mọ́sílá àríyíjà alìbà rí ìtàbà sí inú lọ́jọ́ ìtàyẹ àríyíjì rẹ̀ ìmọ̀ pípa ní o ìmọ̀ múlẹ́rú ní o ìmọ̀ kama san ìzàkọ́lẹ̀ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí níbi tí ìjọba bí bá wọn ààyè tá a gbé lè pa àyàn ni tá a gbé lè pa nǹkan ni àbíbi tí wọ́n ti lé òwò àwọn ìbàdàn ẹ bá ti bá wọn bẹ̀ àwọn lè lọ́kẹ̀ bá wọn ti wọn. àwùjá ọgbọ́ ohun òṣìṣẹ́ ìṣí tún wàlẹ̀ òṣìṣẹ́ ìnáma yẹ kún lè kọ́tì àwùlìfìdá àwùlìmánì aláàmà yàrá òwùlì imam wọ́n ní àdíkẹ́ ìmú wọn lẹ́rú tẹ́bàfẹ́ nítorí pé mímú lẹ́rú abámúyẹ̀lẹ̀ rú nǹkan mẹ́ta ń lórí ẹ̀ ẹ̀dẹ̀ abámúlẹ́rú nǹkan mẹ́ta ń lórí ẹ̀ àkọ́kọ́ ó lè jí pé ẹwò ẹ̀lọ́padà nù ẹlẹ́ẹ̀kejì ó lè tẹ̀lé jí pé òkè tó ní tó gbára rẹ̀ kalẹ̀ lẹ́sìmọ́lẹ́ fún ìsìn ó lè jẹ́ pé onídìkì ó sì lè bẹ̀rí sí pé ọmọ ọkọ̀ ìdílé ẹrù rẹ̀ lọ láti ma wá ìmánù lè lórí pé òkú gbé ara rẹ̀ náà lọ́wọ́ ajẹ́ ní tí wọ́n fi ọgbogbo olóṣèré wọ́n ti lọ́wọ́ tí ó lè pẹ̀bọ̀ òsí jẹ́jẹ́ òsí jẹ́jẹ́ lọ́bọ́ ọwọ́ yìí lọ́mọlú ẹran oúnjẹ yìí tó ti wọ̀n mọ́jẹ̀ lọ́mọ èyí wọ́n parí pé yóò gúrò bẹ́ẹ̀ náà lè kí wọ́n lò. Aw tuhasiruhum fi mawaqi'i min al-khilai wal-usul wa tamna'uhu min al-khuruj hatta yuslimu wa yardahu lima tumlunahu alayhim min ash-shurut illa an tadhanu lahum fa yadkhulu ilaykum bi amani. Bó ti wùyẹ́ lè fúlẹ̀ mọ́ wọn tó bá sí ìfọwọ́ kankan ẹni tètè wọn bí wọn bá wà kí wọn jáde ní wọn bá wà àtẹ̀sí ọmọ bẹ ọ̀rọ̀ bóde ń bẹ wọn bẹ bóde ọyà wà jáde kò lè bóde kọ́mọ bí wọn bá wà kí wọn pamọ́ bẹ wọn ti bóde ọ̀sọ̀kọ́ wẹ́ jáde kájọ wá tọ́ tẹ̀sí kájọ wá káwáwé tí yóò tura wọn lọ ẹ máa wá sọ fún wọn pé ilé jáde tí òun jáde náà ni pé àìbàdàmú yìí ni o lọ́yìn lọ pé àdájọ́ ńlá ìlà ìlànà wàhánà muhammad rasulullah ọjọ́ òun lọ́ba parí ẹkú ìnìyẹn ẹmọ lọ́ba wù ní lọ́ba bù ṣe ìdọ́wọ́ mbẹ́ ẹ̀ha tí yọba jẹ́ tí wọ́n bá gbà ẹ̀ sì tẹ́jú méjì mú tí wọ́n pé bẹ́ẹ̀ bá ti wà gbà sílámù náà èwo lẹ fẹ́ mú nú ẹ̀ ẹ̀ máa san díyà ìyẹn ni máìlì ẹ̀ máa sanwó owó ọ̀pẹ́ ẹ̀gbélẹ̀ onílẹ̀ ẹ̀gbé lónílùú ìyẹn tó pé ìsìláàmù ló lè sọ ìyẹn tó nílẹ̀ ìsìláàmù ló sọ ìyẹn tí onílẹ̀ gbogbo ẹbí ìsèkù tìlùmí wọ́n ń jálẹ̀ gbé mi torí ẹjọ́ ní ẹjọ́ ní àti ìsìláàmù ní ọba aláàkọ́dá ilẹ̀ lẹ̀ lábẹ́sọ gbogbo ẹni tí ọba ti gbà ìsìláàmù ní ìsìn ẹ̀kọ́ lọ gbà ìsìláàmù fẹ́ tó ní ilẹ̀ ló ní ìsìláàmù ẹ tó ní òótọ́ ràn tí ló ní ìsìláàmù gbà ìsìláàmù kọ ọmọ gbẹ́gbẹ́ ìdájá làbíà bí òfin yí ọ̀bá wá rọ́nà ṣẹlẹ̀ lásìkò náà wà nífẹ̀ àti àyíká wà ọba ilé máa wá lò láì máa yí ọ̀nà tẹ́lá lè mọ́ gbọ́yé ẹ̀dá kan lè mọ́ gbọ́yé ni ń lò àìmọ́ yí àwọn èèyàn mẹ́lórí ìgbèkùn ìgbèkùn tẹ́ pé lọ́kàn pé tọ́pa ni àìyíwọ́ ti sẹ́ẹ̀lẹ̀ fọba tó ní òun ni yóò tún ọkùn rẹ̀ ní ọkàn pàbọ́nà náà ni ọkàn kọkàn bọ́nù wàhálà tó wà yẹ gbogbo ọ̀tẹ́jú wo ní dáhùn kan ní tẹ́wọ̀n yẹ wàhálà ti mẹ́ níwájú ẹlò ní jẹba dá sí mẹ́wàá ìdájọ́ mẹ́ jẹba fẹ́ fi fún ọkùn ọkọ̀ ní okò yẹ ọkọ̀ ọ̀fẹ́ láíláí lọ́sọ̀ ní àjẹ́ ìgbà mẹ́wàá kàgbà kanú mẹ́wàá tí mẹ́sàn-án yóò wà kọ́ wà ní kọ́ wà lẹ̀ gbà kanú mẹ́wàá yìí kọ́ wá bọ́ sínú okò yìí kọ́wàá bá wàhálà yìí ọ́sọ̀ pé á ẹmọ bọ́ọ̀mù jàmá ìdí jẹ́ ìgbádùn ayé ni ìgbádùn tó bá ní ó ṣe pẹ̀lú ọmọnìyàn gángan kìí ṣe ìgbádùn ní ẹrẹ tó lọ́lá fún ẹlòmí rẹ̀ ọlá tó ní owó tó ní ipò tó ní kò wúlò fún gangan àwọn tí ń bẹ lára rẹ̀ ní ń jẹ àǹfààní kí lò ní wọn lójoojúmọ́ tẹ́bá kówó rẹ̀ fún tálíkà mẹ́wàá ó tún wọ́n dọ́rọ́lá kò ní wọ́n wọ́n gbogbo tẹ́yìn ń jẹ tẹ́ ń jẹ pé àwọn ò lè jẹ́ àwọn ò lè jẹ́ ìtọ́ ọmọdé ẹgbẹ́ orí sínú lẹ́dí àná àbẹ́rẹ́ àbí wọ́n fọ́wọ́n àbá lẹ́bàlẹ́ ẹ̀mà onìkan ọjọ́ ọ̀lẹ̀ onìkan ọjà lápà onìkan ọjà kàrà onìkan ó púpọ̀ onìkan ó jẹyìn onìkan ó áà ẹni ìjọ láyé níbi o àmọ̀là àwọn òṣùpá òun oúnjẹ tí ó jẹ wọ́n ẹ̀sẹ̀ bá ọ́dà rẹ̀ ní ọjẹ́ ní ìlọ títù wọ́n tọ́jẹ̀ títì lọ fún gbéṣà ọ̀pẹ́sẹ̀ ní ẹ̀mẹ́ta o ẹlẹ́kẹrin lọ́bẹ̀ ilé wáyé ìjọba ti ń bọ̀ padà dútò fífù ní o ẹ̀jọba jẹ́ lówó ìrántí sọ́pọ̀ ìlú ọ̀pọ̀ o ẹ̀pọ̀ pẹ́sẹ̀ ní ẹ̀mẹ́ta ẹlẹ́gẹ̀ẹ́rẹ́ ọ̀dọ́ o àbí kí ẹ máa ṣe tí a ní kẹ mọ́sí tí ó bá kààlẹ̀ fún kò tí láti olébára mọ́ mẹ́ olébára mọ́ kankan mẹ́ níbi oúnjẹ wọ́n kọ́ oúnjẹ gbogbo oúnjẹ rí wọ́n kà fún ṣọ́wọ́rọ̀ jẹ́ níbi ìdé lẹ́yìn fi gbánú ayé pé èèyàn wà ní ayé láàrin ẹlẹ́tọ̀ rẹ̀ ìwọ̀n ní fóòwù ó dàbò tó fẹ́ wọ́n ti sọ pé wà òkà ọ̀pọ̀ ọmọ jẹ́yàwó òun ọmọ jẹ́ inú ọlá ìní o ó ipò láti yí o sọ gbòòrò ìdíyẹ ò sí máa o wọ́n jọ sọ òjúmọ́ ni yá ni wọ́n wọ̀ ní pé bẹ́ẹ̀ tí ó wù gangan fúnra àwọn ìgangan bẹ́ẹ̀ mẹ́ta ló bẹ̀ta ní mẹ́ta méjì mẹ́ta méjì ìgbàmbẹ́ ní àbúdá tó wọ́n yẹ̀ ń ṣe dáadáa. Òjìdí ń kó olóòrùn àdókò kàkàkàkà yìí. Láàmì ń tẹ̀lé lọ́lọ́pàá ń tẹ̀lé yìí. Kò fi dájú ayé ara ẹ̀ gẹ́gẹ́ mọ́. Ọgà kọ́lá yìí, ọgà kọ́lá yìí jọ fún ẹni tí ó lò ní. Ẹni máa wò ó gbogbo àbòrò lówó, gbogbo àbò àbìsírù lówó, ẹyọ kánú ìbọ́nù lábẹ́ yìí. Tí bá wọn fúra fún yìí, èyí ìtàkàbá àríyẹ̀ pé ẹ má fi ọ̀nà síríù ọ̀nà àdùmọ̀ ń kọ́ yín lówó owó wo owó táa kọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní o kò náà ló ní owó yẹ ọwọ́ púpà wà lórí ìyàjẹ́wà jẹ́ ni pé kò ní gbádùn owó yẹ kàá gbádùn ẹ̀ kò ní gbádùn ẹ̀ wọ́n fún mọ́jẹ̀ mú lọ rẹ̀ gẹ́gẹ́ ní ọ̀dọ̀ tí mọ́jẹ̀ wà jẹ̀ lójú òṣùpọ̀ rẹ̀ gẹ́gẹ́ àti wọ́n jẹ́mú tiwa àjàlú ò ní fún yẹn ní nǹkan láyé ọmọ bá ń tó jùlọ lọ́wọ́ yìí padà. ìlà abáká wọ́n rí bẹ́ẹ̀ àwùjẹ́kùn ojú lẹ́hùn ìkúlì marisọ́dín àbíkẹ́ tó dè wọ́n gbogbo bí jẹ́wàá ìdímọ̀ ìgbàwà ìgbà kọjá ayé tọrọ kìbóhùn ìkúlì mọ́wùdín àwùtọ̀ríkìn àwùmọ̀mọ́rin yẹ حتى ترتروهم إلى الإسلام أو لقتل وأكى تملأ قلوبهم خوفا ورهبة منكم wọ́n ní gbogbo ilé wá nípa ní ọdún wọn títí ẹ̀ẹ́bì sún ẹ̀ẹ́bì tí wọ́n ti kan lọ́gbẹ́kì ìdájàkẹta náà àbí tí wọ́n bèèrè fún ìjà títí ẹ̀ẹ́bì jẹ́ kí ọkàn wọn kún kẹ́kẹ́ fún ìbẹ̀rù àti ìpayà sí èyí. Ọba àjọjọ lọ́yẹ̀ òbí kìíyẹ. Ń fi ẹ̀rù gbogbo àwọn ẹni ọlọ́run bá gbogbo ọ̀nà ọlọ́run. Tí ìbá ti dúró dédé, ṣe pé òun kọjá yẹ ìdọ́lọ̀ ti bọ́ lọ́yọ̀ kàdé lórí, bóyá ìtọkùnrin tó yẹ. Òsì ń bẹ lọ́gbọ̀ ẹwẹ́rẹ́, òsì ń ti dé òjò rẹ̀ ṣe àdáde òsì ń ṣe é ìjọba yóò fi ìbẹ̀rù rẹ sọ́kà ọ̀tá rẹ. agboolé kan bẹ́ẹ̀ bá dẹ̀ yà ní dáhùn. agboolé yẹn àwọn gbà fi gbogbo ẹni bẹ lágboolé yẹn irúgbìn ẹni là jẹ́ fún àwọn nǹkan ìmọ̀ tí máa ń sábà tẹ̀lé lágboolé yẹn. àbá kan wá wá fi ó tán nígbà tí ó sọ̀kalẹ̀ agboolé lọ́sọ̀kalẹ̀ ló jẹ́ agboolé bàbá tiẹ̀. ọwọ́ á ń jíjọ́ lọ́fẹ̀ẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú pé ẹ̀ńkọ́mọ ní kéwù ilẹ̀ ti dáwà ti pa ìta ó wá fi bà wọ́n táwọn yìí pé à ìjọ́jọ́ kẹrì ọmọdé ni wọ́n wù bí a àwọn kan kọ́kọ́ ń kà ní ìta ibi ó à sáàpá yóò wá lóòrùn ní wà ibi ó lọ sọ̀kà yí à ìyá wọn àyíyá wọn owó ìmọ̀tàkà bá ti lọ ìwádìí ìwé yàtà ní oṣù máa kéré lórí jẹ́ máa kéré pé òun ní gbogbo àtùbọ̀ dàkẹ́ ẹ máa kéré lórí gbà. àtúntàwọn àgbàlagbà bẹ́ẹ̀ sáré tó ń tẹ́lú pariwo lọ́wọ́ tí àwọn àgbàlagbà ń kọjá lọ jẹ́ ń kọjá lọ. ẹni tí nígbà tó wú ẹ̀kọ́ fẹ́ sọ ọkàn sọ díẹ̀ ọkàn sọ nípa kẹrìndé ní nígbà tó gbọ́dọ̀ lọ́kà. ọba tó báwo máa yí bàtà ìdá òbí náà lè yẹ òní tí wọ́n ń bá yí kankan ẹ̀rọ ní kí ojú ní o ìwọ́dọ̀ lọ́kà ni. abáyọ̀pátẹ́ lọ náà tó wá ẹ̀ka àti náà ló fẹ́ràn rẹ̀. Kí ló fa gbé lọ́wọ́ ẹ̀ lọ́rùn? wà ìlàgbòye ní ìyáàmù fún agbóyè bàbá mi agbóyè bàbá mi ọyọ kì í ìlàgbòye bẹ́ẹ̀ gbogbo về gbogbo ẹ̀rí. ẹ không wa bẹ níbí bíbẹ ládùúgbò yìí kọjá đi má mà wá o wọ́n ti pa o lọ́ọ́ mà wá o ọba àtẹ̀ wá o yìí máa ń gbọ́ nígbà tí òòrùn nígbà tí tẹ́lẹ̀ òòrùn ìfẹ́ ìyàwó ló lọ tó lo bá tó lo máa nínú tó wà nínú ọkọ̀ pé ah ah ah ah ah ah ah ah ń ah, bá lọ rẹ̀ gẹ́gẹ́. Àgùlà àgùlà. Ẹ̀ma ní ẹdí ẹ̀ẹ́dí nínú ìlànà àlọ́ bá yìí sọ láyé owó ẹ̀dá náà wọ̀. Ẹ̀yin ọmọ ẹja tí ó gàdí pàtó gbé wọn lọ. Ìmọ̀ abẹ́ bàjá nì. Ìmọ̀ abẹ́ ẹni máa ń fẹ́ lágbo ilé ìyàwó bẹ̀rẹ̀ ní àgbàlagbà yìí lọ́nà àwọn àdẹ́wò àgbo ilé rẹ̀ tó ń bẹ̀rù jẹ lọ́tọ̀ àwọn àdẹ́wò àgbo ilé yẹ wọ́n tún mọ̀ pé ìyá ń yàtọ̀ ìyá ayé ìyá ayé rẹ̀ ìyẹn táwọn yìí tó bá ké pàrà ní bíbà yìí níta lẹ́yìn wọn gbọ́ yóò kìí kọ̀lẹ̀ yìí mọ̀ ó tún wá ló wà náà ojú ló wà náà ojú ló tún jẹ́ ìyọ́. ilẹ̀ mo ti pé àwọn ti pa. ibẹ̀ ni àwọn afárá àbá ìgbà yìí nàlẹ́. ní pé àṣẹ jẹ́ǹpẹ̀ láti àmọ́ lówó lọ. lóye bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ìmọ̀ rẹ̀ pé ẹ jáde ẹ̀wò ọmọdé ló ti o tó ni wọ́n fẹ́ kóró náà ó ti o. aṣọ àfihàn. yàrá ọ̀sẹ̀ máa wọ àtẹ́lẹ̀ máa lówó àwọn jẹ́ ń pè láti ẹni ìwé òkúpàdé ń bẹ́ẹ̀ wọ́n àjọ ń pè láti ní gbọ́mọ́lá ní àtọ́ àgbẹ̀ àwọn àjọ kan ó ti kẹ́kọ̀ọ́ òjò wa àwọn tàbí nílé rẹ̀ àwọn agbóhùn lọ́ba nígbọ̀nsán wọ́n fọ́ bá ọtí àbátan wọ́n fọ́ bá ìgbé wọ́n bẹ̀ sọ̀rọ̀ àbí kan kí àbọ̀ sọ́mọ́ òkú ní kò lè ti bẹ́ẹ̀ máa gbọ́ bá ní ọ̀yá ní ìjọ bí ìjọba ìta ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ìjọba ìta ìmọ̀ ìṣẹ̀lẹ̀ apákọ̀ọ́kọ́ wa wọ́n dàbí pé àwọn àgbà àpá àgbẹ̀lágbólé náà tí a ti ẹgbẹ́ tó lókìkì ìjágbó dábì wọ́n bẹ nínú agbólé tó yàn síbẹ̀ wọ́n àìsí ọ̀dọ́ báwọn ọmọ ẹgbẹ́ ìní àpáta wíìlì àwọn akẹ́kọ̀ọ́ máa fà ní ìjọba àmà láti tó wà ní òwò níbẹ̀. So, lọ́wọ́ káàkiri ní ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n ìgbà tí a bá ń lè gbé pàtàkì padà nínú ní ìṣẹ̀wà ló dá. Gbogbo wà ní ló bẹ̀rù ìyá yìí pé ìyá yọ̀ wà mẹ́ dọ́rọ́dẹ́ sí ìlú jẹ́ pé ní bú àdúrà yìí fún ẹ wò ó ẹ jẹ́ sọ fún ìyàwó ààrẹ kò lọ ní ní ọlọ́run kan tuntun kò sí jóòtù lọ́la yìí ṣẹ̀gbọ́n yẹn yé ọ̀rọ̀ kan wá nìyẹn ọ̀rọ̀ kí n sọ̀kẹ́ta tó yẹ sẹ́yìn ọ̀rọ̀ yẹn àìdáìjẹ́ ọ̀rọ̀ yẹn ó ti pé gbogbo nǹkan fún tí wọ́n á máa ń gbé tẹ̀yẹ náà ní tẹ̀yẹ ayé o kò ní méjì ẹ bá ní ọ̀kan tuntun ọlọ́run gbogbo nǹkan ló ti ní ló ṣùgbọ́n irú ẹni yẹ ọwọ́ lè fẹ́ tàṣùn gbàgbéra pé àti ayé àti òṣèlú kankan bẹ́ẹ̀ lóòótọ́ àhà mẹ́wàá mẹ́tàlá mẹ́nu ayé o ọ̀gá ń sọ náà tó o nílò ìjọ ọmọ o ọ̀sẹ̀ náà rè ìkẹta wá ti fẹ́ wá tọ́ra náà dá tọ́ra ká má yẹ nínú tàwí ìyẹ́ o sábà mọ̀ pé ń bẹ́ o ṣé bá lọ lẹ́gbẹ́ rẹ̀ níbi tí òpin ẹ̀kọ́ yẹ̀ á mọ̀ pé bẹ́ o. ìyẹn ni ó fà á kí á fi ṣàlàyé ọ̀rọ̀ kan kí ń di hanyà hanyà hanyà ń bẹ kò sí kò sí ń bẹ ń bẹ kò sí àlè ayẹ̀rẹ̀ lẹ́ẹ̀lọ́dún ìlú ọlọ́ bóyá látọ̀dà lọ bọ́lọ̀ bá fẹ́ kí lọ́rọ̀ náà ìyàn orúkọ ọlọ́run síbi bí ààrùn sí nínú láúlì àbíwádìí tàbí sáàrùn lè àbíwádìí káàkọ́ kájẹ̀wò àjò tí yóò bá mọ̀ sí àjò ìbẹ́ àjọ́mọ́bẹ̀ ọdún ọdún bẹ̀rẹ̀ ni ó bí káyẹ̀ nà náà o hmm. ni ó bí káyẹ̀ nà náà o súnà èdí èmi àti ẹ tàjọ́ ń ṣe ìlọ́rọ̀ jẹ́ alábìsì náà. Nígbà tó ti kú yányán inú ayé, tó kú láwọ́ ọ̀sọ̀ ní ìtọ́já mú, ẹgbẹ́ láti mọ́ mí. Ọkà ìjẹ́ ló lẹ̀ mú, ọkà ìjẹ́ ló lẹ̀ mú, kìrìkúdá, kìrìkúdá. Àbá kìrìkúdá ti kú yányán ó ti jẹun wà

ó ń tẹ́ mi ànábì mi lọ di padà lẹ́yìn tó kúrò ayá ìlọ́pàá tí olùwẹ̀wá fi rí jí ojú ọgọ́rùn-ún ọkùnrin alágbára bá rí tí wọ́n tàyányán wọ́n tún kọ́ bọ́ọ̀lù mẹ́wàá yóò tún tàyányán nítorí bàbá rí àwọn ọ̀rọ̀ ń tẹ ẹ̀mí rẹ̀ nítorí bàbá ẹ jẹ́ wọ́n máa lu àlápá wọ́n tù yáyáyáyá tó ti kò ní pé kò jà á amọ́lùmí ó ti lọ ní ìlú. Ní ọba lọ tán ọlọ́bìnrin ìdí padà. Ní ẹ̀sùn ìdí padà. Ọ̀rọ̀ kàfá kàfá sọ̀rọ̀ yìí. Ọmọ akẹ́wù rẹ̀ tí ò dẹ̀ níyàn wípé lọ́nà tó lò padà, tó tó jí súnà náà padà lẹ́yìn dáàbá rẹ̀ tó fi lọ kí ẹ tó ń dààmú jẹ náà ní bùrù tẹ́lẹ̀ a ń sọ̀rọ̀ yàn lú àgọ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ yàn lú àgọ̀ ẹnu pé ọkọ̀ gbàdàgé ni pé gbogbo ọ̀dọ́ ọ̀dà àwọn gbogbo ọ̀dọ́ ìdá ìrìn tí mo lọ níbẹ̀ ní pé ìjọ́ tó wọlé yẹn bá tó gan góòlù àbá tó tó gan yóò gbé áá ah! àfẹ́làjọ lọ́sọ̀rọ̀ kéèsì àfáà kéèsì àfáà adáǹbí aháké sójú ìkẹta àfáà ọwọ́ ìlú bá ń sọ kéèsì àfáà ọba tó bí ọba mi ọba mi ọba mi ọjọ́ máa ń kí wẹ́ẹ̀lì kankan nínú wọn kò lẹ́bílì kò lẹ́bílì lẹ̀ pé ẹni báyìí nínú wọn ó làáfà mi tó bá rí wọ́n pé àwọn ọmọ rí tó ló ti fi wọn lórí nínú olè tó fi dájú ní olè kéwù nínú olè tó dájú tó fẹsẹ̀ múlẹ̀ gbangba kò ní rù tẹ́sí jáde kéwù ánùfọ́lá ẹni bá da olè jẹ́wú lọ́dọ̀ àbá àtàn lọ́dọ̀ àbá àtàn tí ẹni yẹn ọ̀mọ́lọ́mọ jẹ́wú ẹni yẹn ọ̀mọ́lọ́mọ tí ara yẹ kan òsùn màmá wọ́n ní tọ́ba lo tọ́ba gbé kéwù wá bá wa wọ́n ní tọ́ba gbé kéwù yẹn dọ́dọ̀ wa lára fẹ́ kó lè ní àìmáyé ẹni bí tí ń rà fún ẹ̀dọ̀ lábẹ́ kéwù bẹ́ẹ̀ dé oyè ọmọ kéwù torí ẹ ní pọ̀ lẹ́nu rẹ̀ ń dọ́kà ìgbẹ́ni báyìí làbá àwọn. Ah. Tọ́bẹ̀rẹ̀ mẹ́sàn rẹ̀ tí ìbá tó fẹ́ ẹgbẹ̀rẹ̀ máa yóò. Ayúhùn àwọn èèyàn lọ́gá lé ní ìsìn. Ọpọlẹ̀ máa àtìsárọ̀ ohun. Mọ́pọ̀pọ̀. Ẹni jẹ́ pé oníjẹ́ yóò yí, ọ̀pọ̀pọ̀ yé. Kí mà kó tó ráyè lóko ẹni tó bá ka àdìsí ká àbọ̀ká àyà kan má bẹ̀rù ẹ̀sìn lórí ẹ̀ lórí sọ pé ìdí ọlọ́run pàdé lù yẹ. ìbáka máa ka àdìsí ọgọ́rùn-ún lẹ́sà náà yẹ wọ́n pè lọ́rọ̀ kọba ìjọ dáhùn kókó wa. ibi àti lọ yìí wípé ẹ fi bẹ̀rù kó tẹ̀lé wọn kí wọ́n yí kí wọ́n máa tó ara káyà wọn já kéwì tó dàgbà wù yóò ṣe kọ́ ló ti ṣe lànà kó ló ń lọ dàgbà. wọ́n ti gbéyẹ̀wò gbéyẹ̀wò gbéyẹ̀wò gbéyẹ̀wò gbéyẹ̀wò oh. wọ́n ti kàdéyọ̀ kàdéyọ̀ kàdéyọ̀ kàdéyọ̀. ǹjẹ́ pé àgbẹ̀rù wà wà very very careful gbogbo ń tọ́ ẹ̀ bá dáwó kàwá dáwó wọ́n hmm. lọ gbàjú ẹ̀ èsì náà ni ẹ̀ẹ́ nǹkan jíjẹ ìjẹkújẹ nǹkan ní nǹkan kan ní àmọ́tẹ́rẹ ah, iyì ọlọ́run níbo ti wà yẹ ohun tí ọkọ̀ ọmọdé tí ń kojú rẹ lójú ayé àtijọ́ oorun ọmọ pé ó jẹ aláàbì gan ọmọ ẹ̀fọ́ aláàbìmọ́jẹ adájọ́ òjò ودخلوا في الإسلام بأن أعلنوا الشهادتين وأقاموا حدوده والتزموا أركانه من إقامة الصلاة وإيتاء الزكاة وخلوا سبيلهم واتركوهم وشانهم واعلموا أن الله غفور لمن استغفر رحيم لمن تاب إليه ونتبت واتوبة تناول الظلمة تناول الخدومة ìtọ́kọ̀lẹ́ ilẹ̀ tí ẹ̀ bá wọn jà ní lórí tẹ́wọ̀n ló là tẹ́bí mi pé sàdàdà tẹ́yìn sí sàdà tẹ́yìn o àdàdà láìlá ìlọ́bà wà sẹ́dọ̀ àdà Muhammadan àrọ̀sọ̀lọ́bà wà kọ́ọ̀mù sọ̀là wà kọ́ọ̀mù sọ̀là tí wọ́n ń gbé ìrúgbó àdúgbò òfin ẹ̀ kí á tó orúkọ rẹ̀ tí wọ́n sì ń pè lẹ́yìn kan wọ ìta òṣìṣàtà lẹ́yìn ìṣàtà ẹni pé ẹgbẹ̀fà yìí ló bọ̀ àrùn bọ́lá máa ti dá pọ̀ ọ̀run báyìí lẹ́yìn ìṣàtà. Yàrá kí ló fà á? Àtọ̀lá ìní wọ ọ̀dọ̀ lọ́rùn. Ẹ ó dá nìyẹn ó dí nìyẹn. sàdá sàdá òun ní mẹ láàrin ẹjọ́ bá mùsùlùmí àti àwọn ẹ̀dá ayé yóò fi ìlànà báyé. tí owó rẹ bá ti wọ kọrin kàkà lórí ẹ̀ tó o bá yọ mùsùlùmí ni ọ́ àmọ́ mùsùlùmí ààbọ̀ ni ọ́ ẹ̀sán ààbọ̀ ló ti máa gbàgbé pé kó o yọ ní ẹ̀tọ́ àwọn èèyàn pẹ̀lú gbáyé àkọ́ yọ́bọ̀ owó rẹ̀ mọ́ yọ́bọ̀ owó náà mọ́ yóò tún sọ owó rẹ̀ di tí wọ́n ń sọ tọ́wọ́ bàjẹ́ òní kà gbogbo ẹni tí àkàbà owó rẹ̀ tí kì í yọ owó rẹ̀ ti parí wọn láyé owó rẹ̀ kì í má lẹ́nu ló ní nìkan ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n ní lásìkò yìí kì kọjú orí àwọn jẹ́ nìyí kí wọ́n lówó káwọn wá lọ káwọn á bímọ kalẹ̀ káwọn wá pọ̀ sí owó lọ ọyọ wọn làkàtì òsì ṣùgbọ́n náà ní gbò lówó ní gbò láyé rún òsì náà pàpà pàtàkì ọ̀dọ́ ẹni wọn orúkẹ́ àwọ ni wọ́n nílé wọ́n nílé ká gbogbo ẹ̀fẹ́ bá kó owó ẹ̀fẹ́ bá tà ọ̀kábí ìtọ́jú tọ́jú ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́wọ́ á kú báwọn lọ́wọ́ àtàrí ọjọ́ tàbí ìlú lówó àti pé mọ́wọ́ kò ní ní bàrákà kí bàrákà yẹn bí máa èèyàn bí máa lò pẹ́pẹ́ wọ́n ní bàrákà wá lára ìkólẹ̀ ràkúnmí gbogbo nǹkan tí máa rìn ló ní ìkólẹ̀ èèyàn ní ìkólẹ̀ ẹranko ní ẹran abẹ́sẹ̀ ẹni ní ìkólẹ̀ ẹyẹ ní ìkólẹ̀ ràkúnmí náà wá ní ìkólẹ̀ làkúmí tiẹ̀ ìkúlẹ̀ rẹ̀ kò yá ìdílé rẹ̀ kò yá lọ́bẹ̀ kúlẹ̀ yọkọ̀ sẹ́lẹ̀ wájú kó tó sẹ́lẹ̀ yìí kó tó wá kúlẹ̀ ọbẹ̀ ìdílé bí ìdílé náà yẹn yọkọ̀ sẹ́yìn sẹ́yìn wájú kó tó sílẹ̀ padà wọ́n á sọ pé gbogbo oore tí ò bá ti ní sá wọ́n lò ní bàrátà bọ̀tí kí n ní bàrátà lẹ́dà ni o ní dúkìá ni o yóò ní ilé ìyàn ó dé nínú tí wọ́n ń bí bàrákà sí ìgbé ìbí sẹ́mọ́ ọ̀gá rẹ̀ kàkà bẹ́ẹ̀ bá èèyàn lè máa ná owó tó tó wó sàká rẹ̀ lọ sàká yẹn níbi fífí mílíọ̀n níbi tó lé sí ìnáwó àtọ́bàtà tàdá lẹ́nu tàdá náà ó jẹ́ ọ̀nà tẹ́sí pé nígbà kan tí pẹ́sẹ̀ nìkan kọ́ yẹ agbára ìgbẹ́ ìgbé ẹ̀jẹ̀ kan ló ó lo lé sí tútù bílíọ̀n sí ní every year tútù bílíọ̀n ló máa lówó lówó lówó lórí ẹ̀dá kan kékeré bílíọ̀n lórí lọ́yìn kéde wọn pé wọ́n máa donate two billion every year ah. ẹlòmí ló léwu ẹ̀dá wá jù wọ́n yẹ rárá kò ní yọ torí pé ìwé ìrọ̀lẹ́ kò ní lágbà kò ní là náà bá pa kúrò kí wọ́n bá sọ fẹ́wọ̀n tí wọ́n bá ní gẹ́gẹ́ nígbà kiri ayé adẹ́kùnrin sàkà lọ́dọ̀ àkọlà. Òṣèlú àgbò, ààrẹ ní ìkàkà wọ́n nígbà sọ bí nìyí. Bí a ní ìwọ̀n rẹ̀ káwọ́, wàká ló ń tẹ̀lé ìlàwọ̀. Òfin ẹ̀sìn títí ń bẹ jàmá òkú ẹ̀dìyàrí òkú ẹ̀sìn ń bẹ gbogbo ìjọba yóò gbé ìlànà. Pẹ̀lú bí ọ̀rẹ́ ìdílé máa ti dé kọ̀wá ìlà hamsa yìí márùn-ún márùn-ún àmá lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta lọ́mọdájú àmìṣẹ́ alẹ́lọ́gbà nínú yóò gbé tí wọ́n ti lè rárá tó wà nìjọba ní wà nìjọba ọgbọ́n ìṣẹ̀lẹ̀ ọgbọ́n méjì ogún pọ̀kámà ó lè yọ wà nìjọba méjèèjì ogún bẹ̀rẹ̀ owó olè gbé yẹn láti dé ìkẹta ìlú àti àjì àjì àti àwẹ̀ ẹbí wà lè dé ìkóso ilé tó yára gbogbo ẹni ìgbà tó ti dẹni ọlọ́mìnì àwẹ̀ lọ́sọ̀dà lọ́pẹ̀ yóò dé ìkẹta ní kí wọ́n bá wẹ̀ àwọn olórí ńlá yẹn bí láti dá wà ní ìsìn wọ́n ti rọ́ka lè yẹn bá wà nígbà kejì ń fẹ́sẹ̀ sí mọ́tán tí ń kàn ní eré omi tí ń kò ní ìsìn lọ́wọ́ ẹnu pé ní ìdájọ́ mẹ́ta náà lọ kò ní nàmọ́ torí pé ọkọ̀ yóò fi dandan ní kó wọ́n gba ààwẹ̀ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnu ìgbó tó jẹ́ pé wọ́n bá ìta monday and wọ́n fi ń tàbí ara wọn ni àwọn olówó yẹ àwọn olùgbà àwẹ̀ àmórí yí kò yẹ àwọn ìrọ̀tà wà kò lè gbà á bọ̀ kí n dín owó ṣe mí wọ́n dájú kàná òní dé òní o. ó lè wọ́n sí tálíkà tó bá gbàwẹ̀ mọ́ndé sílẹ̀ bá fi tó gbàdáadáa wọ́n kọ̀ fún ọgbà àwẹ̀ mọ́ndé olóńjẹ tí bá ti jọ ní ìlú láàárọ̀ ọjà ìdóòwì lọ́sàn ọjà ìdóòwì rọ̀lẹ́ ọjà ìdóòwì lọ́nà wọn ìlú ẹgbẹ́ mọ́ni bí ọ̀jẹ̀ gáàsì ọdún ilé ọmọ ìlú ọdún wọn tó wọn bó ẹ̀fẹ́ jẹ́ àwọn kájí gbẹdẹ́ pé kí ẹni ọmọ náà ṣe fà ìlú náà ti rà Láti gbé ẹ̀dọ́ ti dèrò pẹ̀lú ẹgbẹ́ kí ọdún bẹ̀rù àgbẹ̀wẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ òun tí ọwá ń jẹun ẹ̀ báwọn yóò lè di alẹ́ ẹjọ́ kan wọ́n lè kọ́kọ́ bá àwẹ̀ ọgọ́rùn-ún àwẹ̀ ọgọ́rùn-ún méjì àwẹ̀ ọgọ́rùn-ún mẹ́ta àwẹ̀ ọgọ́rùn-ún mẹ́rin àwẹ̀ wá ń ta ọ̀sà. ìwé rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ ìgbàlá lẹ́yìn ẹ̀kọ́ náà kí ló bá ń gbé ó ti bọ́ owó rẹ̀ àdébì sọ ojú èèwọ̀ rẹ̀ dé lọ́dọ̀ ìdájá àìmọye àwẹ̀ alùdùsòrò ìlúùjù láyé àtàrí sọlọ́lọ́ àdìsẹ́lẹ̀ àwọn ìjọba náà ti àwọn olówó mọ̀ sí gbogbo ẹ̀sán lẹ̀ ànábi ni a ẹ̀sán ti gbúlẹ̀ gbúlẹ̀ ẹ̀sẹ̀ àdìsẹ́lẹ̀ náà ní ẹ̀ma ti rán láì rán láì rán láì àdìsẹ́lẹ̀ ẹ̀ma ti rán láì rán láì àdìsẹ́lẹ̀ lọ́dún dábàá dábàá tìlú ṣe tàbí mẹ́mẹ́ tàbí mẹ́mẹ́ tàbí mẹ́mẹ́ ìlẹ̀. lọ́pọ̀ tó. inú bá tún bá tún yà á olórí àlọ́ àti báwọn ní ìlú. ẹ̀rọ ń ṣe fún àlè. àwọn olórí náà sì ṣàdé làwọn náà ìpínlẹ̀ ní ẹgbẹ́ ọ̀sẹ̀ rẹ̀ àwọn fún káyọ̀ olùdó àwọn náà sọ́kùn fún wa. ọ̀sẹ̀ yìí ló ìbára ìjọba fún wa ìbára láyé ẹ̀yà ọ̀sẹ̀ ẹ̀rẹ́ yẹn Ọ̀dọ́bàdà ti dé, àtàràbà, ọdún tí ń dé o. Ìṣòlú náà sábà ń dé. Ọdún tí ń dé. Láyé láti àpò ìlàjì tí bóyá sáwò. Ọlọ́ọ̀lọ́run yẹn bá wùú máa ń wó ẹlọ́dún bóyá yóò ní lọ nìyẹn o. Ṣé bá ṣé bá tí wọ́n lọ́dọ̀ wọn máa lọ ọmọ sí ládùúgbò? À tó bá ní owó lọ́dọ̀ máa lò tó máa lò tó lọ́wọ́ ọgbẹ́ nílò. À ìṣẹ́gbẹ́ lómi lónìí nìsín. Bàbá kan sọ fún mi lénìí. Ibé àwọn báyìí ẹ̀rọ àtọ́fọ́lọ́ wo ọjọ́ ni wọ́n kó ọjọ́ wọn dàrú o wọ́n ti wá o wọ́n rù wá o wọ́n rù bá wọn wọ́n bá wọn yà ló lé ìgbẹ́gbẹ́ ìgbà wo jẹun tẹ́ tinú tinú. ẹni wọn ń sọ fún ọ̀sẹ̀ pa ah, àbẹ́ ìfọ̀n áwò kẹfẹ́ ti wá bẹ̀yẹ̀ lára láti wá sí ìgbà. ọ̀rọ̀ yìí ni ó lẹ́yìn lẹ́yìn ìlú ìlẹ́yìn ojú òun ni bàbá ṣe ń ṣàdúrà fún un. ìmọ̀ àbúrò alẹ́ dáhùn àwọn àwọn oúnjẹ lẹ́gẹ́dẹ́ àwọn owó lẹ́gẹ́dẹ́ àwọn èèyàn gẹ́gẹ́ máa jẹ́ yẹn lọ ọ̀rẹ́ máa jẹ́ yẹn lọ wọ́n máa fi sí lọ́n lọ wọ́n ọ̀dẹ̀ ní wọ́n ọ̀dẹ̀ ní ẹ kìí sàdé fùfú ẹ iṣẹ́ olóore ní ìyọ́gbọ́n tó ó tiẹ̀ àwọn ọmọ àrẹ́gbẹ́rún wọn ọ̀rẹ́ ìjọba ti dẹ̀rẹ̀ ọbẹ̀ ẹ̀sì ẹ̀sì wà lọ́dọ̀ tó jẹ́ kó ní kí wọ́n èsì ọ̀rọ̀ lọ. ìbí àmì ìjọba ọkọ̀ tó bá ní bí ẹ̀ lọ́la fi bẹ́ẹ̀ púpọ̀ mí ìkọlé fi kọjá àtẹyẹ ebi wà sí ẹ̀tọ́ nílò fi lẹ́nu ọ̀dọ́ mẹ́rin yẹ. àyà mo tó bá wọn àbá àti ọwọ́ bá wa ṣe mo ní gbogbo ẹni tí ọ̀rọ̀ ti ní ní nǹkan kan lẹ́ díẹ̀ ìjọba fún ara ẹ̀ láti mọ̀ ara díẹ̀ tẹ́tà tẹ́tà bá ní láyé lẹ́gbẹ̀ẹ́ pé kò ní ní kò ní ní pọ̀ láyé torí bí ẹ̀yẹ yóò bẹ̀rẹ̀ pé ó ní à á ojú nígbà tó sì ní ló kú mi. Ìdá máa ń kó sàmúkú rẹ̀ jẹ́ Rọ̀lá jẹ́ nígbà wà sí lá, ó máa وَرُسَلَ الْيَمِينَ وَرَسُولًا ثُمَّ أَمْوَالًا Nyàdúrà yìí, máa ti dáadáa, máa ná dáadáa. Èkó tàbí sẹ́lá tó bá bá tí ó ní ọkọ̀ tó ti kò ní lọ. Ẹ̀fún kò ní ti bílẹ̀ ìyáwó ìsìn. Tọ́bá wà lásìkò kan tó ẹ̀kọ́ ìsìn tó bá dé tó ti gbọ́ kò ní ìpè náà ìgbà kan lẹ́nu sọkún sí ìyá náà ìyá ìjọ sọkún náà ìyá ti dìde kí ọ̀rọ̀ ìyá ìwòsí àwọn yẹn bẹ́ẹ̀ ni oríyìn wọn ẹ̀rọ ìyá ẹ̀rọ oríyìn wọn ẹ̀rọ oríyìn àwọn o èmi ọ̀rọ̀ lọ fún ẹni yẹn gbọ́dọ̀ ní gbọ́gbọ́ oríyìn wò tó dẹ́ ìṣẹ́ ìbẹ̀lá lé ní ìjọba nàìjíríà tẹ́ ìbẹ̀lá lé ní ìgbé ẹni dáhùn náà àgbà àbílá ẹni lọ pé ẹ̀rọ oríyìn àbẹ́ oríyìn ẹ̀ṣẹ́ ìbẹ̀lá lé ní ẹ̀ Òmọdágbọ́ ti iṣẹ́ ti lọ́gbọ́, pé yẹn làwọn gbọ́ náà fi kó láàrin tí wọ́n àjàjẹ́ fi jẹ wọ́n àwọn ìyàjẹ́ fi jẹ wọ́n òun ní wọ́n fi gbé jẹ́ wọ́n pé àrìṣàmà. Jẹ́jẹ́ àrìṣàmà, tàbí àwọn dáhùn fòrí. Jẹ́jẹ́ àrìṣàmà, kọjọ́. Wọ́n tún jẹ́ ọgbọ́n wọ̀ náà lọ́wọ́. Àwíjá ẹ̀yìnká bọ́ta, ẹ̀yìn kìíníkà tó sọ́jú òní, tó sọ bẹ́ẹ̀ máa ò. Ẹ́ òun kó jẹ́ ò, ọlọ́dà ó ti jáde lójú yẹn àwọn náà fẹ́ kọ́nà ọba ní orí yìí àwọn onímọ̀ jẹ̀mú tó bá nímọ̀ jẹ̀mú ìjọ tí ọlọ́pàá máa yẹ wá mọ́ bọ́ bẹ́ẹ̀ o àwọn ọ̀kan ní gbadébọ̀lọ́ jù bẹ́ẹ̀ o àdìbàbọ̀lọ́ jù bẹ́ẹ̀ o tó gbé ṣé túbà yẹ̀yẹ́ àti túbà kankan àbí túbà yìí tí ọ̀rọ̀ bínú àbí túbà yìí tí ọlọ́pàá bínú sí ṣe túbá ṣe tọ́bàtà mú ìfẹ́ta láàfin ni àbí tọ́bàtà nà tó ha ṣe túbá bẹ́ẹ̀ pé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ló fún mọ́ ẹni ọ̀rún débẹ̀ ilẹ̀ fún mọ́ ni wípé igi bẹ́ẹ̀ gbè lánàá èbè rẹ̀ ní pé yíò o tó bá lẹ́ ó ń bọ̀ pé èé ẹ̀rí lẹ́sí tí wọ́n máa ṣe báyìí lánàá wọ́n kọ́ bí kéwúté náà wọ́n kọ́ bí ẹ̀kọ́ wọ́n ti wá gbọ́ yé wọ́n ti ń lò báyìí padà ẹ wá sọ̀rọ̀ yìí fún wa o lórí ojú sọ̀rọ̀ yìí ń ṣe kí ni ó pọ̀ ó pọ̀ o bọ̀tí ìdí ìní dáàbò yẹn ń ṣe tó bẹ́ẹ̀ ni tí mo fẹ́ kọ́ ẹni tí mo fẹ́ kọ́ ọ̀gbà nípa ìdí náà tòmọ láìpẹ́ ìjọba bá ní ọmọ ìdánú ayé kan láti fi lè dèdè ọmọ láìpẹ́ ọmọ ìdààmú yàn èyí máa dá wíwú máa ń tò sí i mo sọ fọlọ́ nǹkan fìtà náà gbẹ̀yìn lópe èyí kọ̀kọ́ máa ní èyí èyí gbọ́ yé pé kí wọ́n ti ọ̀dọ̀ máa bí inú orí ẹni kí wọ́n máa ti ọ̀dọ̀ yìí ọwọ́ àti bẹ́ẹ̀ ni lókọ̀ gbà ọlọ́run yọ̀ ká gbogbo ẹni tí ọ̀bà dáa fún láyé tí ọ̀gá dá àbọ́mọ rẹ̀ ikọ́ máa ń dúró ń tí orí olóorí àdójọ ọmọ ọlọ́mọ ní ẹ̀bá ìtàmà tàbí máa ń bínú lọ́mọ ọlọ́mọ ẹ̀bá tó lọ títí owó lọ́wọ́ sí òní yà rẹ̀ ní bàbá ń gbé o bàbá ah, ah, ah, rẹ̀ gbèrè ìmá ń lọ́mọ ọlọ́mọ ẹni ilé ìjà aláàbúlà táwọn dáadáa kò ní èdè ìdì a máa yọ́ tánú ayé mi láyá mi ló ní ṣe kí bá máa tánú mi ló bẹ̀kú láyá mi ló ní ṣe Wàláyà náà lòrò náà. Máa ń ṣàánàwó ní ọgbọ̀gbọ̀. Wàláyà náà lòrò náà. Ẹgbọ́n jẹ́ borí Tí ọba tó ní ilé ìwàlẹ̀ ní pé ìdáwọn lájí ò. Àpẹ́sù onímọ̀ wá dé bá ọ tàbí ìwé ṣe. Ọmọdé tààrà rẹ lọ́rí. Kéyà ní olólóre kí ló ń wá? Ọmọ ìṣẹ̀lẹ̀ kí lè jẹ́ lẹ́nu jíjọ́ ní mọ́tò wòye mọ́tò tó fẹ́ padà ní ọdún tó jà nílé kàkiri. Bàbá ilé ìgbà ìbá délé ìlú mẹ́tò ìdílé ìyàwó ìwé ńlá tí wọ́n ti mú ọgbẹ́ òwúrẹ́lẹ́ òwúrẹ́lẹ́ kọ́lẹ́jì yóò jiná ma lọ. Gbogbo èèyàn lè fún máa ń gbé mẹ́tò wà sẹ́ni wọ́n máa kìlọ̀ pé kí ìgbẹ́ lórí ìlú ìyọ̀. Ah! Ilé tí ẹ ní ìyọ̀ ìlú àti kàkẹ́dá kódà tí wọ́n burú bẹ̀ èyí gbà ìmúra bẹ̀ kọfẹ́ náà ọ̀lẹ́ ìmọ̀wé ìkẹ́gbẹ̀ ìfẹ́ náà ọ̀lẹ́ mà. ẹ̀ta ni ẹ̀dọ́ ilé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò mú ọ̀rẹ́jọ́ da fún yóò ẹgbẹ́ abẹ́ rárá ẹ̀yìn ni wọ́n dàgbọ́n náà yóò ṣe ìrọ̀lẹ́ bá tẹ̀lé lọ́dún ọ̀rẹ́jọ́ ni yóò mú ewu lọ́mọdé ni lọ́mọdé mọ̀ ìjọba ìjọba ìgbòho ìjọba kò ní lágbára mọ́. ṣùgbọ́n ìgbésẹ̀ tí ọ̀dà abẹ́ni rẹ̀ ọdún ràn lọ́wọ́ kò jẹ́ sọ̀rọ̀. àwọn ọdún ẹgbẹ́ wọn bá ti ẹgbẹ́ nìyẹn ìdí àwọn oníbàlẹ̀ kéèyàn máa ní àdìọ́kà ìkídà ìdẹ́gbẹ̀ ní tó yàtọ̀ fún ágbàdì ìkílù ní pé kọ́ ní lẹ́nìí pé ìjọ bá ní láárí ó àjẹ́ ọni tí ò lẹ́tọ̀ ọ̀yà ọmọ pàdé pẹ̀lú ìgbọ́rọ̀ bá ti dá ilá ilé àbá yìí òun ti òun àti mọ̀. Ebi nù. Àdìgbàgbọ́ àgbọ̀gbọ̀ rẹ̀ gbẹ̀rẹ̀ kò fẹ́ ilé tó náà pani láàárín. Owó bi ka ẹ̀gbẹ́ ìpín ìpín yàrá. Ọmọ ọmọ pa òun kan lábàdá àtẹ̀yẹ fún ẹ̀gbẹ́ nígbà ní ẹ̀kú lẹ́nu. Pé ìwọ ìwọ ìwọ ń bọ ọgọ́ lẹ́ni tí ọ̀yẹ́ kọ́ ọgọ́ yìí ẹni fẹ́ pé dáadáa ní òòjì ọ̀wọ́ òòjì ọ̀dá ti ọ̀dẹ́ ìtọ́ fún ẹ yóò bá ní kéèkùn tó ìjọba ti gbé wọ́n ní gbogbo ọmọ tí bá ń dà ní àgbé àkókò àdúgbò àwọn òní wọ́n mú àwọn afáyé ló máa dàgbà fún àwọn dàgbà ní wọ́n ló yà kọ́ náà òní yọ dàgbà lórí àpò náà yóò tó lọ dàgbà yóò ti sọ́kú dàgbà kékeré yóò kò sálẹ̀ rẹ̀ wá. kọ́mọ láti ọ̀gá bú yẹn kò ní í dá afẹ́ náà nìyí rẹ̀ a a ó ní kéèyàn láyé. wọ́n tó lè fún ẹ ọwá ń dòdò pé ń tọ́jú ọ̀nà bá wá ga jùlọ lọ ọwá olówó tí a ń kú yẹn náà gbẹ́rẹ́ ìgbówó ẹ̀sìn ní ẹgbò yẹ ẹ̀bá wò olówó ẹ̀sìn ní ẹgbò yẹ owó ẹ̀sìn ní bá fún yàn bí fún yàn lówó gidi ìlú ọmọ yìí bẹ̀rẹ̀ wọn fún yàn ten thousand kò ní fifty thousand òkú bẹ̀rẹ̀ ó lè fún yàn ten thousand ó lè fún yàn two million two million owó bẹ̀rẹ̀ rẹ̀ ó bí o sọ̀rọ̀ àwọn kan bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ sọ wọ́n ẹ̀dá ẹ̀dá ten million lọ́pọ̀ ní wọ́n dàgbà fún ìsìn yóò àmà bí dáa five thousand dáa ten thousand ọgbọ̀n tó lọ́nà tó nọmba ga irú wẹ̀ tí bá náà irú òun náà bá wọn nígbà tí ó bá ló lọ́mọ nọmba sọ pé ẹgbà ẹ̀yìn ẹgbà ten thousand ẹgbà ẹ̀yìn ẹgbà five thousand ẹgbà five hundred ẹ̀yìn ẹ̀yìn ẹgbà tí mo fọ́ aláàdá nìyẹn. Ẹgbẹ́ yẹ, àbí àbúrò yẹ, yóò rí ẹ̀rọ gbàdì. Kí ló bàdí pé ọ̀dọ̀ làníyà sí ẹ̀, làníyà sí ẹ̀. Àbà, ilé jẹ́ ní wúgbà ìjẹ́ pé àníyà sí máa nílò, ẹgbẹ́ yẹ̀ máa tẹ̀lé láyé, ó ti máa jùbọ̀ òní pọ̀. Ẹ̀rọ ẹ̀rọ wáyé owó lówó, sẹ́mọ̀ sí orí ẹ̀, ẹ̀rọ ẹ̀rọ wọ́n kọ́ fẹ́yẹ̀ tí wọ́n pèrè fún ìjúmọ̀ lọ́jà rí ẹni afẹ́kọ́lọ̀ ọgbà tí ó bá rẹ̀ ní ẹni náà ẹni náà ìdíwà àlàyé máa ta o ìdọ́lẹ̀ o tó pé bẹ́bá tí ó bá ẹ̀bá lákàtẹ́ pé tí ó bá tọ́lọ̀ bá ní eré tún ní ẹ̀gbẹ́ tèmi ìdánwò ìdánwò yìí o ṣé àgbà bá ti máa gbé yìí o ṣé ṣe tó tẹ́lẹ̀ ìfẹ́ ẹni tó bá yọ lọ́jà náà lọ́tù tó yọ náà pé ń ṣe pẹ̀tẹ́pẹ̀tẹ́ fi ọlọ́run ń darí bí ọlọ́run nínú ìṣẹ́ pé ẹlẹ́sìn ìnáwó ẹ̀dùn bí ọlọ́run nínú ẹ̀rọ wọ́n wá ní ìsìn náà bíbẹ̀ ní ìsìn náà ó yí ni ẹ tó náà ti ṣe náà bẹ́ẹ̀ tó ti ẹ bàjẹ́ ti bàjẹ́ ti kó tó bá tó ẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tọ̀ ẹ̀sìn ìsìn náà wà máa ọ̀ ṣẹ̀jẹ̀ má bẹ̀ náà. ẹ dákun sáwà lẹsẹ̀ ni. àwọn bẹ́ẹ̀ ẹ sọ̀ká lọ́jọ́ ọ̀dà yẹ ẹ lọ́dà ìgbẹ́rù àmọ́ bẹ́ẹ̀ ti lẹ́sìn lọ ìjọba yìí wá bẹ́ẹ̀ á sọ fún yìí o mẹ́kọ̀ọ́ ló yẹ ọ̀

àwọn ají ojú báyìí ọlọ́run ojúbọ̀ yìí ọlọ́run bọ̀ lọ́rùn Bàbádọ́rùn ẹ máa ń jẹ́ àkàrẹ̀ ìbáǹkà mọ́ra ayébẹ̀ ìbíjà rúlé kò ní kọ́ ó tọ́bọ́lọ̀ lọ́rọ̀ àbàdíjẹ́ lórí iwájú. Ẹni máa ń tẹ́kì lọ́wọ́ láyé, bá ń sọ̀rọ̀, ọdá àkọ̀dá aráyé pàlẹ́ rẹ̀. Ẹnu báwọn èèyàn àwọn kẹta ní láàrí ní inú ayé wọ́n ya wèrè, ayé ara ilẹ̀ ìyá wèrè pẹ̀lú wọn náà. Wọ́n ti rọ́, wèrè, aráyé ìyàwó rẹ̀ ya wèrè lẹ́wọ̀n lẹ́wọ̀n gbogbo wọn gbọ́rẹ̀ ló dáa ńlá ọlẹ́yìn ẹ̀yà wèrè yẹ ẹ̀lú ọlọ́ ẹ̀mà déhù tẹ́lá tó náà Olúkọ̀ọ́bí kó lóòrùn àwọn ọ̀pẹ̀ mọ̀ ààrẹ ní àwọn ọmọ Ẹgbọ́n tí àdá kọ́kọ́ ké ní ẹ́ o. Tí àdá kọ́kọ́ ké ń bẹ́ẹ̀ rẹ̀ rẹ̀ bá ké fúra nìtẹ́lẹ̀ yóò bá dábá bẹ́ẹ̀ máa ké òtùmọ̀ dáadáa kọ́kọ́ ké ní ẹ́. Fàyé kó ta dámá ní fàá Wàká olúkà màbí múlù. Wọ́n bá Ọ̀pẹ̀ èdè lówó lọ́wọ́, máa ń dàbò àbábù, ọmọ láì jẹ́ bì. Ó dàbò máa ń tẹ́ mú tọ́ta kọ̀ láádà. Tọ́ta tó tọ́ta láádà, tọ́ mọ́ ààrẹ tí ó wò láyé tí ẹ máa ń gbé gbogbo sí ẹ̀rẹ̀ ẹ̀ kọ́ máa ń fi gbogbo fi dé pé dáadáa dàbí ipò fẹ́yàn bá olùdíjẹ́ ń dàbí ipò ìròwò ara rẹ̀ èyí tó wá rà dọ́wọ̀ ẹ̀tú ń gbé adọ́gbò lára ẹja ní òwò ẹ̀tú bá jẹ́ ń gbé wọn ní kéèkì lọ́wọ́ ni wọ́n ti ń tẹ̀ níwà. ẹjọ́ yàwó rẹ̀ lẹ́yìn. pàkàwọ́ tó dàgbà sí búrú nígbà bá sọ wọ́n máa ń gbàgbọ́ ni òkùnkùn kà ìdájọ́ rẹ̀ báyìí. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ inú ti bá ń sọ. Aráyé lò tán. Àwọn kan ti bá lọ ohun. Wọ́n lò bá lọ tí wọ́n. Àwọn kan ti bá lọ ti lò bá lọ. Ẹwà lẹ́yìn tí ló ń bí. Wọ́n gbé ẹ̀sẹ̀ ìwọ̀n tí ó jẹ́ ọ. Ìyẹn pé kì ìtọ́lọ́ ni wọ́n ń sọ pé kó borí ìjàwọn. Ààrẹ tí ló ń bí yẹn hàn bẹ́ẹ̀. Wọ́n tó bá ń bínú o. Ẹ̀rọ sọ́dọ̀ tó lé lẹ́yìn. Àbíyàpọ̀ ọlọ́run tó gá yátà ìlú làbáyé ìsàyí lọ báyìí tó gba yáta ẹwà ara rìnrìn ẹ̀rà àwọn inú bàjẹ́ ẹwà bọ́ lọ́run sí yẹyẹ àyíká bínú ọlọ́run má bínú jọ àwọn ti tẹ̀lé ẹ̀kẹta má bínú rà ẹ̀rọ ìbẹ̀rẹ̀ àbẹ́yẹn Bọ́lá ní àwọn fún. Àtẹ́sọ̀ ìjẹ́ ilé láyé ní kò bí kí náà. Àtẹ́sọ̀ ìjẹ́ ilé láyé ní kò bí kí náà. Ọlọ́run pọ̀. Mẹ́rin kàtà òfin lò. يا رسولي ما لي أراكم عليكم بجلدي لا يليق به عليكم بشيء لا يليق به Allah gbogbo yàbá yìí ọlọ́pàá lò yìí. Gbogbo ẹni bá fẹ́ bírú yìí kọ́ta bí ẹ̀. Mọ̀tọ́lá dẹ̀ mo ní ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ kùdè ní fún ẹ̀yìn. Nígbà àlẹ́yẹ mi ìfẹ́ jẹ́ pọ̀. Ọpẹ́ làbàlá ń dún. Àti àdúrà fún ìṣẹ́ta bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run ti ń fẹ́ sí ń gbà. Bàbá, kílẹ̀ wí. Ọdún ẹ̀ ti ní gbà. Ẹ̀wà rọ̀ wà láyé. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ìbílẹ̀ yẹ́ adájọ́ ti máa ń rí lánàá ọlọ́run ti ń gbà á ìdí ọlọ́run fi hàn yín pé ó ti ń bà á. Alhamdulillah. Mo fi ọba tó ní ẹ̀mí mi búra rẹ̀. Mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ló gbogbo wa náà. Àtẹ̀yìn tẹ́ wá lánàá, àtẹ̀yìn wà lánàá tẹ́ wá lónìí, àtẹ̀yìn wà lánàá tó pọ̀ lọ́la. Ọlọ́pàá máa ní bí ọ̀rọ̀ bí ìlẹ́jú márùn-ún máa sọ máa yìí nìkan tó máa dájú ọmọ àmọ̀tẹ̀ kí làbí kù ìbẹ̀kọ́ jẹ́ mọ̀ sí làbí ìmáwàkọ́ àbílẹ̀ àmúkì ọba kún tẹ̀kí làdó nìyí. sọ́nàbà àlékún àyá. àyá ó yà bẹ́ẹ̀. ìdílé má ti bẹ́ẹ̀ ìwúdẹ̀ ìwú náà ni ìwúdẹ̀ ìwú náà ó là máa. ìwúdẹ̀ àlá máa ń yára àbá ní ẹ̀yìn àbá àbú ayé àbá lẹ́yìn àwọn àbá àbú ayé tí àwọn tí mẹ́nú ayé gangan tó mọ̀ ní pé orí ibú ìgbà wọn lọ àwọn tí mẹ́nú ayé gangan náà bí ayé làwọn wà àwọn òjí nínú ẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀ ayé àwọn ọdún rẹ̀ kòrékùn ẹ̀ òjì rẹ̀ kòrékùn ẹ ìwájú kòrékùn ọwọ́ ìbò rẹ̀ ọmọ pé á ọdún báyìí ó ti dákẹ́ mùnà irú wọn yẹ wá tó rí ẹ̀yí fẹ́ tó burú jà wá lọ àyà àbá ní kí ló ó kí ló ń gangan mo fi rí gẹ̀gẹ̀ kí ni kadára? àtẹ̀yìn tó ń bí iṣẹ́ nínú láàrẹ̀ ẹ̀rẹ̀ òòrùn lè ṣe ìdíyà àtẹ̀yìn tó ń bí iṣẹ́ nínú

ibẹ́ pè lára máa wọ̀ ní. Ìdáka àjàdí ní òǹdá sí àbí lẹ́yìn ìsàdínà sí ẹ̀yìn. Ìdáka àjàdí ní وهذا به فيقتل للعلماء ماذا تعلمنا وما قتل علمنا ماذا تعلمتم وما قتل علمكم ìdára múlù bí dípò múlù máa dàdà aláwọ̀ ìdára múlù bí dípò múlù máa dàdà aláwọ̀ Thank you. بالمنكر àbọ̀ àti kíkí máa tún lè fẹ́ bàbá yìí wátà máa wàbọ̀ àti kíkí máa tún lè fẹ́ bàbá yìí yàwó náà tàbí ọ̀rọ̀ Màrí tó

متكبرين إلا ملوك وآباء الرسل ورهبانها وآباء الرسل ورهبانها Àgbà, àti pé a kú bẹ̀rẹ̀ tàbẹ́ ìdí ìgbà náà, ẹ̀yà báyìí bàbá èmi bẹ́ èmi bẹ́ dálẹ̀ bí ọjà kò yí ni pé mo ti mọ̀ pé àwọn èèyàn tẹ̀lé mi lórí ẹ̀ ìtàtà kó wárì wọ́n àpè èèyàn lágbàrí kọ́mọ̀ sí bí àgbàdì láyé ó ní ẹgbẹ̀rún mẹ́wàá yìí kọ́dọ̀ ojú òun bí